náà láti sọ fún ọmọ alákùnrin wá wípé ìsìláàmù dúró láàrin agbègbè méjì àti àwọn ọ̀sẹ̀ lọ́kùn ìsìláàmù tó dé àti àti àwọn ọ̀sẹ̀ bọ́ òyìnbó lórí ọ̀rọ̀ lóbìnrin ni ìsìláàmù wá dúró láàrin méjèèjì kí ìsìláàmù tó dé àwọn ọ̀sẹ̀ bọ́ wọ́n sọ obìnrin ní abandoned item láwùjọ ẹni tí ò ní sèé tí ò ní báyò social status lọ́kàn nǹkan ẹ̀fọ́ ẹ̀ wọ́n jẹ mọ́lẹ̀ nígbà òun gangan wọ́n jẹ mọ́ ara ọjọ́ ìyẹn wà káàkiri gbogbo wọn òun ṣe ọ̀dọ̀ àwọn ọ̀ṣẹ́ ọlọ́wà nìkan lèmi ilẹ̀ Yorùbá náà àbí náà ti ṣe ìgbà tí wẹ́tẹ́ ti gbé àwọn náà fẹ́ lẹ bírèkì feminism kúrò nínú ìgbèkùn tí àwọn ọ̀ṣẹ́ bọ́ gbé sí àwọn bá tún wá láwọn lójú òdì tí wọn ò fi ní lẹ́nu tí wọ́n mọ náà Islam ló wá dúró láàrin ó balance position obìnrin kìí ṣẹrú at the same time róò ti tẹ̀ tí ó fi láwùjọ yìí kò lè sí èrò sọ ọkùnrin náà irú ẹ̀ lélẹ́yìí bọ́kùnrin ó ṣe jogún nínú dúkìá táwọn òbí rẹ̀ fi ilẹ̀ àti dúkìá tíyàwó rẹ̀ bá fi ilẹ̀ bẹ́ẹ̀ náà ni obìnrin náà jogún nínú dúkìá tí àwọn òbí ẹ̀ bá fi nílẹ̀ àti dúkìá tí ọkọ ẹ̀ bá fi nílẹ̀ ìyẹn ní verse seven ní sọ́ọ̀tù nìta ẹ jẹ́ ká lọ wo eleven ibẹ̀ yìí tó tún ní í ṣe pẹ̀lú obìnrin náà tún wà lúwa wá tẹ̀síwájú pé yóò fún ikú mọ́ wá ọ̀hún fún un. أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه الثلث من بعد وصية يوصي بها فريضة من الله إن الله كان عليما حكيما ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما مما تركت من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في السدس من بعد وصية من الله والله عليم حليم نعم أرنفع law of inheritance ilmi farali ìmọ́bà tó fi omi gẹ́gẹ́ bí introduction ayé àkọ́kọ́ introduction tó jẹ́ ìta tó síwájú ọkùnrin àtòbìnrin wọ́n jogún lóṣìṣẹ́ islam ṣùgbọ́n tó ní kálùkù wọn ó jẹ ló yàtọ̀ ọ̀tọ̀ síra wọn bí wọ́n sì mọ́ wá jẹ tó yàtọ̀ ọ̀tọ̀ síra wọn yìí wọn náà mọ́ wá ṣàlàyé nẹ́bà 2 kìí ṣe irú kíláàsì táwọn bóòsì yìí láti máa jífù detailed explanation lórí bá a fi ń fún ogún nínú ẹ̀sìn ẹ má jẹ́ àtẹ̀lé sí bẹ́ẹ̀ torí nǹkan tí ó kẹjú ní tó sì fẹ́ ní tó bá ti fóun lábàá fẹ́ dá fẹ́ rán iná ọ̀gbọ́n ìròyìn tó fún wa mọ́lẹ́lọ tó tó kù. a kà ọ̀rá ṣe sọ́mùrì bọ́lọ̀ ti gbé wa kákà fi ní kákà ní bí a kind of background lórí ẹ̀ bí background knowledge lórí ẹ̀ ká ní. tọ́lọ̀ bá máa yẹ wa lọ́jọ́ iwájú á padà ní sẹ́mi lábúbà tí kò wá ní jẹ́ ọ̀gbìn nìkan mọ́ á ní public class ní bọ́lọ̀ bá má lè wá lọ́jọ́ iwájú tó kù lọ nílò ṣe náà fáwọn èèyàn tó bá náà nínú ló ń sún náà nínú ń jó sún náà ní pé èèyàn kú bàbá kò ní jáde wípé èèyàn ṣe òfin ẹ̀sìn èèyàn lórí àìmọ̀ kan láti ìbẹ̀ lọ́run láìpẹ́ jọjọ fọ́lọ́n kó mú wá ìrìn kó mú wá yóò wá jẹ́ public attendant láṣẹ kò jáde táwọn obìnrin kan ní àwọn àdúró kíláàsì bẹ́ẹ̀ yóò fi kúmọ lọ́rùn fi àwòlẹ́ẹ̀dì kùn ọlọ́run bá ń sọ àsọ́ọ́lẹ̀ fún yín lórí àwọn ọmọ tẹ bá bí yóò ti ìkómọ ìwárùn fi àwòlá ìfún ọlọ́run bá ń sọ àsọọ́lẹ̀ pẹ̀lú ọlọ́run bá ń fún ní instruction lórí àwọn ọmọ tẹ bá bí júmùlà yìí ó kọ́kọ́ jámọ̀ wípé kò sí lábẹ́ òfin ẹ̀sìn kéèyàn fún ogún ara èèyàn kalẹ̀ kéèyàn tó kú ìtọ́wò ọlọ́run instruction ọlọ́run lórí ilé-ẹ̀fẹ́ ilẹ̀ yẹn látẹ̀lé kìí ṣe wípé tó fẹ́ sílé ayé ilẹ̀ tó ti ń wo ọlọ́jọ́ ṣe ń ṣeun ààrẹ tó ń ṣeun ìdíbò ló máa sọ wípé thirty first wife ní ibà ìlẹ̀ ẹ̀fún ti bá fún second wife ní ẹ̀fún lórí ibà ti bá fún thirty first wife ní ìyẹn òsì lọ́sẹ̀ mọ́kùnrin kankan àwọn ọmọ tiẹ̀ ní òsì lọ́sẹ̀ mọ́kùnrin kankan tẹ́rọmọ ìyálé àbà ẹ̀fún lórí báyìí ìdílé ọmọ ẹ̀dá èèyàn gbogbo wa àwọn amúṣẹ́kìmọ̀ méjì jáde nínú ẹ̀ tó já sí pé bọ́lá ti ṣàlàyé pé báyìí ní kí ẹ ti kírun báyìí ní kí ẹ ṣe gbààwẹ̀ báyìí ní kí ẹ ti ṣe hájì báyìí ní kí ẹ ti ṣe báyìí wíìsì ọlọ́run ọba kọ̀mánmẹ́ǹtì ẹ̀ lórí àwọn wọ̀nyẹn lórí àwọn kan wọ̀nyí ìsẹ́ǹtì náà wà pé kébì sọ̀rọ̀ yẹn ní káyì bẹ́ẹ̀ tó lè sọ wípé màá kí n bó ṣe wù ú àbí ṣubú ìwọ̀n òkì ní rákà mẹ́rin àbí dúró ìwọ̀n òkì ní méjì àbí mọ́tò ìwọ̀n òkì ní mẹ́rin bí ò ṣe lè ṣe é ṣe fún yẹn láti máa fúra ẹ̀ lẹ́tì mùsùlùmí bẹ́ẹ̀ ni kò sígbà láyè fún yẹn lẹ́yìn tí mo fẹ́ àárẹ̀ ọlọ́jọ́ ló ń ṣe ń àbí àárẹ̀ ti ẹ̀ ṣe ìgbà ara ń wò fún ìpè á ah, ó

ìgbà tí ń bẹ láyé tó ṣe fẹ́ yẹn ọlọ́run bá ló fún láǹfààní kó yẹn lọ́wọ́ kó ní dúkìá yẹn lọ́wọ́ òun kó ní dúkìá yẹn. so èèyàn lè dà nínú òótọ́ ó ti kọ́ọ̀tù kan báyìí ó ti kọ́ọ̀tù kan báyìí ó lọ tí wọn ò ni mo yáwó ní ẹ mo lórí owó mi kó bó ṣe já sí pé ọkọ lára rẹ ti tọ́nà tó dára lórí yọ àwọn dúkìá tó kó sákàtà rẹ yẹn ìsìláàmù lọ́nà ọba lónìí bó bá wọn náà wọ́n lè gbá lójú ayé ìwọ̀n kó tó kú bẹ́ẹ̀ ni ìyá adolówó wà ní adolówó ìjẹta tó tọ́nà bá wá sí owó yẹn kalẹ̀ fún ẹ kó tó kú bí wọ́n ṣe gbọ́dọ̀ fi ogún yẹn láàárín àwọn tó fi ilẹ̀ níyàwó lọ́mọ lóbi ọlọ́run ṣàlàyé rẹ̀ kalẹ̀ wíìlì tí wọ́n ṣe kalẹ̀ ní wíìlì pé kí n bá fi fi láyé lẹ̀ o níṣẹ́ láti láàmù ṣe kí wọ́n pín ogún mi torí kí wọ́n ṣe pín àmọ́ àwọn kẹta ń bẹ ní ogún mi kìí ṣe ogún tí mo fẹ́ wọ́n pín láti fúwe alwakfo endowment mo ní ilé iṣẹ́ báyìí báyìí báyìí bẹ́ẹ̀ tí mo fún ló ní owó lórí jù nínú mo ní ilé iṣẹ́ lójú ilé endowment fáwọn mùsùlùmí o àwọn tí ń ṣe iṣẹ́ níbẹ̀ inú ẹ̀ náà ti sanwó iṣẹ́ wọn trọ́bì tó bá jẹ́ níbẹ̀ ọmọ òrukàn okó ọmọ ọmọ ẹ̀ náà bẹ láyé àwọn tí mo gbé kalẹ̀ fún ìyẹn irú ìyẹn wò ní pé mo mú mo ní sára àyè báyìí ń lò ní sábà bí kọ́ rẹ̀ ẹnu nǹkan tí ó ṣe lẹ́yìn àti wọ́n sọ̀wọ́ ẹrú ń kù ní wálẹ̀ wò lẹ́rú bí n téèyàn bá tàbí papọ̀ ọlọ́kọ láya tí ìyá láti papọ̀ ọlọ́kọ láya tó wá bímọ fún yàn wò là tó nínú wálẹ̀ irú ẹrú yẹn téèyàn bá ti kú òun náà yóò kó lábẹ́ ìjẹ́rù ó ní tó ní ìjẹ́lógún ìyẹn ó sọ kalẹ̀ látàtúwèé a ní lọ́kọ láya tí bàbá jẹ́ mùsùlùmí ìyàwó èsì mùsùlùmí ó jẹ́ christian àbí jẹ́ jew lálẹ́ ìṣẹ̀lẹ̀ islam gbogbo ẹni tẹ́sí rẹ bá ti ta ko ìsìláàmù bó ti wù ìgbà ìjẹ́ bàbá fọ́mọ ẹni ìgbà ìjẹ́ ọmọ sí bàbá ń wò lè jogún ara wọn bàbá jẹ́ christian ọmọ jẹ́ mùsùlùmí wọn wá sílẹ̀ ayé rẹ̀ kò lè jẹ́ lára ọdún bàbá kúrẹ́sì ò papọ̀

fọ́kọ lórí tó kù lọ dúkìá kátó wá kọ ní owó yáyà wọ́n fẹ́ tẹ̀ ẹ̀ ẹ̀ tí ní ọkọ̀ gan lówó tọkọ tó ìfẹ́ tó ní bísíǹsì ni. tó láti ṣe ẹ̀sìn ó lè fún ní ó lè fún ní hibà tó bá fi lé ayé lẹ̀ ìsìláàmù ò níyàwó mi lè jogún o torí kèsì mùsùlùmí ló tèmi ṣùgbọ́n ẹ̀dá mi fún lóyún ibà ìdẹ́gbẹ́ bí gíìtì fún gbogbo tí ó sì fún wa kò gbọdọ̀ gbé kò gbọdọ̀ gbé ní one fourth ìyẹn tó bá dọ̀ ìwọ dúkìá yẹn sí mẹ́ta gbogbo táàkù wòlòdó wọ́n kàn lọ. tó lẹ́yìn ìlú àwọn nǹkan exceptional cases bẹ́ẹ̀ òkú ò láǹfààní tó pín wọn ara rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tó kú o ṣìlẹ̀ àti àrùn tó bá pín kalẹ̀. ìkéjì nínú ṣíṣọ́ tó wà fẹ́ni wípé tí láàmú bá fi àyè lẹ̀ nínú òfin kéèyàn fún ara èèyàn pé ogún èèyàn kéèyàn tó kú èèyàn kìí ti àwọn ọmọ náà àwọn ọmọ ń gbà náà àbí ẹ̀sùn nínú àwọn ìyàwó àbí kí ẹ̀sùn ti òbí tó ń gbọ́mọ ẹ̀dá ìwé tó yàn tó Islam ti fi kalẹ̀ gẹ́gẹ́ bí òbí sáànà tẹ̀lé àìgbẹ́sùn yẹn mùsùlùmí tó ń lòun ṣe wí yòóbó ń kalẹ̀ tó àbí àìgbẹ́sùn yẹn mùsùlùmí láwọn kan ní sáànà ti fi gbọ́ngboro tí wọ́n lọ fẹ́ fẹ́ ogún èèyàn kan wọ́n wàá fi ní ballot paper bálọ́tì ni wọ́n fi ṣe wọ́n lè kọ ojú mọ́tò jíìpù sínú pépà kan wọ́n rà rọ́gbọ́rọ́gbọ́ wọ́n ka wọ́n kọ mẹ́tìn ìbàjáde sínú pépà kan wọ́n rà rọ́gbọ́rọ́gbọ́ wọ́n kọ kíchìn kíchìn máṣe kan wọ́n rà rọ́gbọ́rọ́gbọ́ odidi pé wọ́n kọ sínú pépà kan náà ó wà ní kọ́mọ wa mú hmm. ẹ̀mọ́ wa mú ètò ọba ti jẹ ojú ẹ lọ́nìyẹn àìsí irú ẹ̀rù ṣìlẹ̀ ẹ̀sìn náà. àgbààfà kan kú onímọ́tò onílé wọ́n sì rán àgbààfà kan náà wá kó wá pé ogún ńgbà wọn gbogbo tí wọ́n fẹ́ pín ogún hàn níwọ̀n àgbààfà ilé ìgbà àrùn tù sí wàhálà kọ́lámù kankan ó wá ní kí wọ́n kọ ogun rẹ̀ tí wọ́n kọ sínú pépà wàhálà wọ́n kọ sínú pépà kan mọ́ra rógbórógbó kọ́lámù wọ́n kọ sínú pépà kan mọ́ra rógbórógbó. yàrá kan lé bóyá ṣé nìyẹn ìgbà tó ń bá jẹ ogún tí wọ́n kà mú wa mú ọkùnrin tó ti fẹ́ràn àwọn ọkùnrin wàhálà tó bí yàn tó ló jẹ ọmọ ọba akẹ́rẹ́ rẹ̀ ó sì dóbi ó sì dóbi yàrá méjì ilé àmọ́ lọ wá fún wọn láàkáyì bí wọ́n ti mú wọn pé ní ẹni ẹ lọ báyìí mú yà tó wọn mú pin wọn tẹ̀lé yóò dájà ẹ̀ láàrin àwọn so àìmọ̀kan ni Islam ti gbé guideline kalẹ̀ it's a law on its own tí wọ́n ṣe ní kọ́ọ̀sì ṣé ìdílé ojú yìí tàn dá àbí mo kàn mú lájú èyí ó tẹ̀lé bẹ́ẹ̀ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ọ̀rọ̀ kẹta bókù bá kú tá a parí dáta láàpẹ ogún ẹ̀ àbá ń bì lé ogún ẹ̀ kò bá tó lábẹ́ òfin ẹ̀sìn tí ò bá ti dá sí pé òkú ló ṣe òfin pé ẹ̀ gbọ́dọ̀ kí mi ti ń bá kú kò sí ìṣẹ́ kan tí ó kàn òfin sàárè ní ìyà lórí ẹ̀ ṣùgbọ́n tó bá ṣe bí òfin ló ṣe ní òfin pé lára àwọn wí lára àwọn wí tó ṣe ní pé tó bá fi láyé lẹ̀ ẹ gbọ́dọ̀ fún nìkan ní ogún òun ẹ sáà máa lò bẹ́ẹ̀ ni ó ti mọ̀ọ́mọ̀ tayọ òfin ọlọ́run ti tayọ àlà òfin ọlọ́run tó kú ó ti ṣẹ lọ́run so àìmọ̀kùn ogún rẹ̀ nígbà tó padà kú tán tọ́lá wọn fi ń tẹ̀lé àsọ́lẹ̀ tó sọ́ọ́lẹ̀ yóò mọ̀ jẹ́ ẹ̀kún ìgbà yìí mọ́tò bá sọ nǹkan lórí ẹ̀ ó dàbí ẹni tí kò sàkọọ́lẹ̀ kí wọ́n ṣe òkú mi bóyá ti tẹ̀sán sọ ní pé ẹ má sọjọ́ lẹ́jọ́ òun òun kú tán àwọn ọmọ wòlíì ẹni lára àwọn ó ṣe kò kan òkú ẹ̀yin tẹ́yìn dára lẹ́yìn ẹ̀ ló kàn sọ ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ yóò fún tẹ́ẹ̀sìn ogún ẹ̀yin ọlọ́run torí àná kò sí ìyá yín ló jọ kú ìyá kan ló pa ó ní ọmọ tí ilé àwọn ọmọ tó ní sílọ ọkùnrin wọ́n ní ẹ̀tọ́ nínú tó fi ilẹ̀ ẹ̀yìn náà tí ìyá ń gbẹ̀yìn sọ́dọ̀ bàbá yín ó ní nínú àwọn tó fi ilẹ̀ ó lè wá níbẹ̀ kó lè tọ́jú ọkọ mi mẹ́ta wò kó sì ṣe wípé ó lọ́mọ láyé kọ̀ọ̀kan ẹ̀yìn tó wá ti pé ọ̀dọ̀ bàbá yín ló kú sí sẹ́yìn ẹ wá jókòó lé ogún yẹn ẹ wá ní ápẹ́yìn kò tíyà lè sè ọdún kan ọdún kejì ọdún kan ápẹ́yìn kò tíyà lè sè ẹ̀yìn jẹ náà ni ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ lẹ́yìn jẹ́nà ti ní ogún ó sì gun yín mọ́lẹ̀ ogún yóò gun yín mọ́lẹ̀ bá ti ń gún yín lóró bẹ́ẹ̀ ni kìí tètè torí pé bàbá aláìmọ̀ àbàjẹ́ nínú ẹ̀sìn ìyára ẹni jẹ́ ní kìí sábà sílámù ká fogún lẹ̀ fúnra tó jẹ́ pé ìwà ọmọ mẹ́fà àtúnyà sílẹ̀ ó jẹ́ sí ìlà mẹ́ẹ̀kì jàlàjẹ́ àlẹ́kàmbá sílẹ̀ ẹ pé láyé ara ní ìfáàmù kò ní kalẹ̀ fún á èmi tó tán ọlọ́run sáànú èmi ọmọdé wọn pín lẹ̀ ìsáàmù náà ní aṣọ náà fún ìfẹ́ fi ṣe èyí tó bá kọ yẹn ẹni tó bá fẹ́ kó ogun ẹni tó bá fẹ́ tọ́lọ̀ lè kó fẹ́ lómi náà wọn bàtàn rẹ náà wọn ìyá rẹ bóun rẹ lọ gun aráàta tó bá jẹ́ tí gbogbo mùsùlùmí lè lò ó mọ́ṣáláṣí bóyá gbòdì àti bí nìkan ó lè gun wọn ó jẹ́ pé bí wọ́n kọ̀ ní orí pé skul mùsùlùmí kan bẹ tí wọn ò lọ́kọ̀ lóògùn wọn ṣé ẹ̀sán mú takùn ìmọ̀kẹ́ wálẹ̀ jẹ́ pé wọ́n òkú àwọn aláàmọ̀ kó bára wọn wájú ọlọ́run mi tí ìrí ìdílé kan àpàdé ìdílé tọ́lọ̀ bá ní kí òbí wọn lówó lọ́wọ́ dáadáa kí wọ́n òkú ogún àbíkọ́ di ọ̀tá ara wọn lọ́ta tó lé yìí tán yẹn ọ̀rọ̀ pé mi ìgbà kò sínú ọ̀rọ̀ ogún o àfáà ẹmọ̀ kú sẹ́ olúwa ẹ̀ẹ́ amẹ́lẹ́yẹ ti dé o èmi ni first born dáàdì wa obìnrin ni mí ah, last born dáàdì wa tí ìyàwó kẹrin bí lọ́kùnrin òun wá mú times two tẹ́lẹ̀ mú ẹ̀yìn pọ́nlọ́dọ̀ tó kún bẹ́ẹ̀ olóòrà máa ṣàlàyé bá a ti di bá ti tẹ́lẹ̀ tó fi ọlọ́run níbi bá ń kírun bá a ti wà sọ ní tí òfin níbi bá ń gbáwẹ̀ bó bá débi ogún àìdarí bó bá débi ogún àìpa òfin ọlọ́run sọ́mátì kà fún wọn báyìí gbogbo àwọn àdìsí tó tó wá fún náà ọ̀tá náà ti sọ sọ̀rọ̀lá ìrọ̀sẹ́lá ń tà kí ẹjọ́ ń gbé tó má ti sàlàyé rẹ̀ kalẹ̀ èyí tó fún wa ní pé tẹ̀mí iná wa àfọ́ àìnà agbára ìfẹ́ ní afọ́ olófin ẹ̀sìn sọ lórí bá ti fún ogún bàbá wa bí a tó lẹ̀ àbọ́kọ wa tó fi láyé lẹ̀ àbọ́mọ wa tó fi láyé lẹ̀ wa àfọ́ àìnà àmì àdùnúdé òfin ọlọ́run nítorí fún wa nìyẹn ká má tàbí yá ara ogun àkámọ́ àtẹ́lọ́ látara ìrún títí àtẹ́ níbi àwẹ̀ gbígbà àtẹ́ níbi péyàn ṣe dìná àtẹ́ níbi péyàn ṣẹbọn àtẹ́ níbi péyàn mutí àtẹ́ níbi péyàn jákùnmọ̀lẹ́ tí wọ́n á tara pé bàbá wa fi nǹkan lẹ̀ èmi àkọ́kọ́ tó dájọ́ dànù lórí dúkìá yìí èyí mẹ́rẹ̀ẹ́fẹ́ ń dé èyí wá bówó lé ní kò sí ìfẹ́sàn tí ó kàn yìí lójú ọkọ̀ wá fi ń lẹ̀ bó o bá gbé e mọ́ra bẹ́ẹ̀ táwọn mẹ́ta òṣìṣẹ́ sọ nǹkan kan tó lẹ́rù rẹ̀ nígbà wọn ó kò ọlọ́run wọn ó dúró níwájú ọlọ́jà kìíyà àkọ́kọ́ rẹ tó náà lógún kó tó kú àti wọn tó gba ogbó rẹ̀ mọ́ra ẹjọ́ òjò rẹ̀ wájú ọlọ́run wọn ó sì gbẹ̀sán wọn ó lè jẹ́ tèmi tó da ìdí ó jẹ́ ẹ̀tọ́ ògbà náà rẹ̀ tó dáa jù ní ó fi rìn so ọ̀rọ̀ ogún nínú tí ògbòrò bá ti sí ara ni nígbà tábọ̀ yẹ́ ẹ̀sìn bá ti sí tàbí tí ìfẹ́ nínú bá ti kọ lu àìbábọ̀ yẹ́ ẹ̀sìn ló máa ń tọrọ ogún tó máa ń jíjà rẹ̀ náà lè dákẹ́ ẹni tó ha wọn ohun tàyẹ̀ yìí tábàlì dákẹ́ ilé ìlàlúbáwá male person ọkùnrin ìbá àjọmọdé ìbá àjágbà ẹ̀tọ́nà máa ti dá nígbà ọkùnrin nínú tí oúnjẹ títíà yóò máa mú ìlọ́po méjì nǹkan tóbìnrin bá mú ibi tóbìnrin bá ti mú ẹyọ kan òun mú méjì dàbí ibi tóun bá ti mú méjì obìnrin ó mú ẹyọ kan ibi tọkùnrin bá ti mú mẹ́rin òun mú méjì lápèjúwe فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك فإن كن نساء àwọn tó fẹ́rẹ́ jogún yìí obìnrin ni wọ́n obìnrin làwọn fẹ́ jogún yìí sábà ilé ju méjì lọ èèyàn níyàwó méjì ó tún lé méjì èèyàn ní ọmọbìnrin ẹyọkan sí méjì wọ́n tún lé ní hụrụ fádà fún nà fún olùsáàdà ẹ̀sáwà lórí na fádà fún na fún gbogbo awo obìnrin yẹn wọ́n ní ìgbà sí méjì mẹ́ta ní tó kù fi bẹ̀ na fún nà fún olùsáàdà ẹ̀sáwà ọkọ̀ bí wọ́n ti pọ̀ tó lóbìnrin lọ́mọ lóbìnrin àbí níyàwó wọn ò lè ju mẹ́rin lọ kọ́kọ́ jù mẹ́rin yẹn àlè ìjogún àlè ìlè ìjogún. náà àdàwọn olùkíá yẹn sí mẹ́ta túlùdá tún tọ́ọ̀jú ẹ̀ kò ní òmù. wà ní ìjáàmù wàhídẹ̀ kan fẹ́ràn tó bá ṣe rí pé obìnrin kan òkú bá fi ilẹ̀ ìyàwó kan ló ní ọmọbìnrin kan ló ní lò ìyàwó kan ló ní àádà ogún yẹn sí méjì orí bí ìdájì ló mọ̀ jẹ́ ṣe kan bá ń pín mẹ́ta ní mẹ́ta lọ lòun ló mọ̀ jẹ́ pé tù tọ́ọ̀dù ni wọ́n tó bá ṣe gbóbìnrin kan ló bá ní ìdájì ogún tó bá fi ilẹ̀ òun ni ó jẹ lórí dáadé ẹ̀yin ìyá wa lọ́sùlám ẹ̀yin àti wa àbúrò wa ọmọ ìyá wa lọ́sùlám gbogbo àti ká fi bẹ̀rù ọlọ́run wa káfíńdò lé ayé a lè mọ ríra wa lẹ́nu wípé ẹ̀ ohun tí ìsáàbù sọ ní ìsìn lọ́sì kan wa lọ sí kí ni èké dúkìá wò làwọn ọkọ̀ wa ní ẹ̀ tí wọ́n láwọn ọmọ yìí dúkìá àwọn tí wọ́n ní dúkìá tí wọ́n ń gbówó kan káàkiri tó ń lówó lọ́ọ́lẹ́ ni wọ́n nílé sáwọn kìíní kan ẹlòmínà ń bẹ nínú ipò tọkọ yín náà wà láìka tí ó sì ní ẹ̀sán lọ́wọ́ pàápàá jùlọ ìmọ̀ ẹ̀sìn nílé yà ń gbọ́ yé ni bí ò bá rọ̀ sí sí yóò rọ̀ sí sọ́dọ̀ ẹni tó súnmọ́ bí rọ̀ sí sọ́dọ̀ ẹni tó súnmọ́ yóò rọ̀ sí sọ́mọ yẹn ní fúlàmù tí ó béèrè wípé umu ẹ̀jẹ̀ máa ń lọ gbogbo gbà nínú fámìlì wa tó ṣẹlẹ̀ yìí kódà ẹjẹ́ tí èyí mọ̀ ẹ̀ láìsí èmi náà tí èmi náà ti ẹ̀ mà abùkátà sí náà àwa tí ọlọ́run ní ọkọ̀ àwa nìkan náà fẹ́ àpé méjì ẹlẹ́yìn wọn á sá eré báwọn fẹ́ ní pé méjì torí kó lè rí ìdajì ogún jẹ bẹ́ẹ̀ torí kó lè rí ìdajì ogún lódìndí kó lè rí jẹ ọkọ rẹ̀ bí lọ ní àwọn ọkọ rẹ̀ ọkọ̀ ẹ̀ ní state oní industries oní factories oní companies oní schools òun náà ti wo pé iye tí ìbẹ̀rẹ̀ tí wọ́n bá value ẹ̀ tán fifty billion ọ̀nà jáde nínú ẹ̀ ó ti wá gbọ́dọ̀ lẹ́tọ̀ yìí pé mo bá ti tó nìkan lọ́dọ̀ ọkọ̀ ìdájì eight point five billion naira èmi àti wọn ní oṣù mọ́láyé yóò mọ̀ wá sá ẹgbẹ́ tó ọ̀pọ̀lọpọ̀ nígbẹ́yàwó mi léwu bó sa jù bẹ́ẹ̀ lọ léré ìbátanú àkọọ́lẹ̀ ọkọ̀ pé yóò dorí mẹ́rin yóò dorí mẹ́rin ẹ̀ rojọ́ rojọ́ rojọ́ rojọ́ náà ni lẹ́yìn tí wọ́n ń kó kò sínú àkọọ́lẹ̀ ni àwọn tó ń gba àwọn tí wọ́n rí ní ó fẹ́ lé mi kò fẹ́ gbogbo yẹn lórí bá ń tí wọ́n bẹnu ọkọ láti wù pé mẹ́rin lẹ́yìn jẹ́ lọ́dọ̀ ọkọ rẹ kí wọ́n tó fi lé ayé rẹ̀ ẹ̀tù mẹ́rin o nígbà nínú àkọọ́lẹ̀ pọ̀ ọkọ rẹ ló fẹ́ ilé ọ náà yóò fẹ́ ilé ọ bí ó sì sínú àkọọ́lẹ̀ bó ti wù kó lé tó láyé kò ní rí bẹ́ẹ̀ èyí èyí ṣe pé ọmọ ìyá mi kọ̀ nínú Islam wọ́n ní ìyàwó rẹ̀ jáde káàkiri ah, àgbà ìyàwó mi gbìyànjú tó bá kú bí ẹ̀kọ́ bọ́ọ̀lù báyìí àwọn ọmọ òbúláwọ̀ olódùdúwé ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kanù tàpẹ́mẹ́tì ni ìyàwó mi gbóná o kèé tẹ̀kọ́ o kèé tẹ̀kọ́ kèé tó dínú àwẹ̀ tó ń gbóná kèé tó dìbà kò sínú àkọọ́lẹ̀ ti ẹ̀fọ̀ náà ó rìn ni tó bá ti délé kan tó náà ń sá spiritually ó borí ara rẹ̀ rìn ni so àwọn kẹ́yìn àwọn mọ̀kùnrin is a concluded decree kan ọdún tó wọ́n ti yanjú ni nígbà yẹn kò tẹ̀ wá lówó lọ́wọ́ kò kán lọ́wọ́ nínú ọ̀kọ́dá kò kán ẹ káàkiri ló yẹ kó tó fẹ́fẹ́ yàwó ní ìlú ebi kan pàwà náà ọ̀rọ̀ àtàgbé jẹ́ mọ́ wọn àwọn ọmọ tọ́lọ̀ ń bí fún ọ máa bẹ̀ lọ́rùn kán lọ́jọ́ ó fún ó yanjú wọn àgbàárù ìfọkàn náà láti sílẹ̀ ẹjọ́ wọn ẹjí náà bẹ́ẹ̀ rojọ́ gbogbo lówó lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ ẹni ló sọ fún kò nílà kẹta ibi ìgbé nǹkan lọ. ó ní ṣe irú ọkọ mi ní ìyàwó méjì ẹni ṣe ẹ̀yẹ ìpariwo yìí ẹni máa ṣe sí ẹni tó ṣe láàká yóò bá kọ́dá mú rẹ̀ kò bá ọlọ́run sáàmù tó ṣe sí gbogbo ìwọ̀n tó yín láàká fún yàrá ọlọ́run sáàmù tó ṣe sí ìfowó mú lọ́kọ̀ọ́ jùlọ ó sì fi wọ ni kò jẹ́ ìyàwó rẹ̀ yóò ṣe máa ṣe sí náà nìyẹn sì náà ni kò lọ́pọ̀lọ́ ìkẹta yìí wọlé sì náà ni kò lọ́pọ̀lọ́ ìkẹta yìí wọlé sì náà ló sì mọ yóò sì mọ ọrọ̀ wọn sì náà ni yóò sì mọ ọlọ́mọ bí mọ ọrọ̀ wọn bí gbogbo ìwé abẹ́ afọ́dárò ọlọ́ọ̀ni àìní àìní sọ́ọ̀bù pẹ̀lú ẹ̀ àìní já pẹ̀lú àkọọ́lẹ̀ ọlọ́run a máa ń fi ilẹ̀ bẹ́ẹ̀ ètò tó bá tẹ́lẹ̀ lánàá sí ìlú àwọn àfà ẹ̀dá fún ẹ bá fi kú fẹ̀sùn wọlé yìí akó mẹ́ta akó mẹ́rin bọ́kọ wá ṣe ń ṣe rèé o sẹ́yìn náà máa ṣe bẹ́ẹ̀ ni àbí kò lágbára rẹ̀ nígbà yìí dùn kátà sí láti mọ bọ́ọ̀lù àwọn afáàní yẹn àmọ́ ṣe ṣe ní onídébé máa ti bẹ̀rẹ̀ àkọọ́lẹ̀ ọlọ́run yóò rọrùn yóò rọrùn wàyíká wà ìdá kan fàdáhà nílùú ẹ̀ obìnrin ti ń kọ́kọ́ rẹ̀ sórí ogún sílẹ̀ yóò wá burú jù láwùjọ wa kábẹ̀rù ọlọ́run wọ́n ní àbàwẹ́yìn ní kúlù wá èdè nínú mọ̀súrù nínú ìtàwọ̀jà ìǹkẹ́ ìlàwọ̀ wà lẹ́jẹ̀ tó bá ní àbàwẹ́yìn nínú èdè lárúbáwá the two parents bàbá àtìyá ní jẹ́ àbàwẹ́yìn òun ní jẹ́ àbàwáyìn fẹ́ dáná yìí lọ sí ojú ẹ̀ bá àbàwáyìn tó wà ní kò fáyìn wà ní kò rọ́fórì àbàbá yìí ó wà nípò nọ́ọ̀bù àti kò jáàmù ẹ̀yin tẹ́ bá tún bàbá mi dáadáa tẹ́lẹ̀ ìfàkúrò wa ló ti sàlàyé lè fún alhamdulillah so ìdótọ̀ fi yàtọ̀ nìyẹn tí ẹ bá ní àbàwáyìn àbàwáyìn nínú ìtumọ̀ tó ti di Yorùbá ìtótó mìíràn ní òbí méjèèjì òbí méjèèjì yìí àwọn ní ogún táwọn náà ó jẹ kí ni fún wa jẹ lèkúlèwà ìdí mímu masuru one six ní kọ̀ọ̀kan wọn ó jẹ wọ́n tí àdá ogún sọmọ wọn fi ilẹ̀ àdá sí mẹ́fà ìyá òkú ọwọ́ kan bàbá ní ó kó ọwọ́ kan mímọ̀ sára nínú tí ọmọ wọn fi ilẹ̀ ìǹkẹ́ ẹ̀rẹ̀lẹ́hù wọ́lẹ̀bẹ̀ tó bá ti tó ọmọ yẹn bá ní ọmọ ibi tí òkú bá ti ní ọmọ ní tó kan bàbá àtìyá tí wọ́n jẹ lógún ní one six asalaamu alaykum na ẹ dákun mi nù bóyá ọ̀rọ̀ yìí yé tó ń yé àgbẹ̀ ó ti ẹ̀ gbọ́dọ̀ yé orí tó gba biology sórí tó gba chemistry tó gba national bank sórí orí tó lè lọ́sọ lójú oorun ibi tó kù bá ti kú tó ní ọmọkùnrin láyé tó fi ilẹ̀ òbí rẹ̀ àti òbí rẹ̀ lọ́kùnrin lóbìnrin nínú àbá ìyá wọ́n sì ti mú oúnjẹ o ẹ̀wá náà mo jáde àlórí ọmọ wa ìfún tó parí skul a sì jẹyà náà ń gbòòrí tẹ́tán náà fún àti máa gbádùn rẹ̀ nígbà tọ́wọ́ fi mu lọ ó sì ní adúlọ tútù yẹn ní adúlé sẹ́yìn ẹ̀wá ní gbogbo ogún yẹn fẹ́ fẹ́ wò ó ní ọwọ́ mẹ́fà ìdákanú mẹ́fà làwọn arìnrìn àti bàbá rẹ̀ ó máa mú àkárọ̀ o tó bá ti pín sáré lórí nìkan gan ni ó dùn tẹ́ láwọn èèyàn ní ogún ẹ̀ rárá ìyá ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyá ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ikú ọmọ yín gan oró ńlá ló jẹ́ fún yín ṣùgbọ́n wá jẹ́ ìṣẹ́sìn náà wá jà lórí dúkìá rẹ̀. one six ní ti bàbá ìyá tó kú yẹn tó bá ní ọmọ láyé فإن يكن له ولد وورثه أبواه فلأمه الثلث tó bọ́ wá ń tẹ wípé kò ní ọmọ ọlọ́mọdé akú àkúrún hmm, ọlọ́mọdé akú àkúrún oríṣiríṣi ọ̀nà ló fi lè ṣẹlẹ̀ iṣẹ́ ọwọ́ ló kọ́ oníṣòwò ni ọlọ́mọdé yorùbá ní ọwọ́ rẹ̀ ń ṣòwò ó ètò ìlú lọ́wọ́ láyé láti ń torí pé ọmọ mi mọ́ mọ́ mọ́bìnrin wálé níyàwó wálé yẹn ọjọ́ òsì lọ tó bẹ́ẹ̀ yẹn i'm just twenty five i'm just twenty seven àwọn ìkó kan tí ò gbádùn ló sọ ní gbogbo tó kàn fún wọn káàkiri yìí mú kàn mú wọn kó já mọ́lé rẹ kó dé òun rèé ó ti lọ́kọ̀ méjì mẹ́ta ó ti lé orí kọ́ orí ilé wọn wà tó bá lọ́rin àjò ló bá dá sí ìgbà bàbá rẹ wọ́n ti fún yorùbá ní àti ẹ̀sìn tó tún lẹ̀ kí kí àlóbìnrin kan tó kó fún un lóyún bóyá lóbìnrin tó fún lóyún kò lè jẹ́ lálọ́ ogún ẹ̀ pẹ̀lú ìdìnnà wọn ṣe ọmọ àlè jogún lórí ajogún ìyá ẹ̀ kò lè jogún gbọ̀dá tó láàárẹ̀ tó tẹ̀ ní ìgbà ní pàtó ṣùgbọ́n ti jẹ́ nìyẹn wàhálà pàtàkì níyàwó gbèrèsè yóò bímọ irú ẹni bẹ́ẹ̀ wọ̀wà nítorí àbáwá àbò bàbá àtìyá rẹ̀ wá fẹ́ jogún rẹ̀ fáwọn ìwọ mìhì sóró ìyá rẹ̀ ó mú ìdásí kan nínú mẹ́ta ìdásí kan nínú mẹ́ta bàbá ní ó kó ìdásí méjì tó kù tẹ́lí bẹ́yẹn nínú pírísìpọ̀ àkọ́kọ́ wípé lè zákàrí nínú àwọn òbí ń pọ̀ yìí ibi tí ò sí lọ́mọ nìkan tó fi ilẹ̀ sáyé kó tó kú kò sì níyàwó náà ìyá rẹ̀ ó jẹ one fourth two third tó kù òní bàbá ó jẹ ní yáńpé ìlọ́po méjì ìyá òní ti bàbá ó yé díẹ̀ díẹ̀ àbí fàyìnkí àgbà òní ìwà tó ń fàlẹ̀ ó ń bì wá ṣe wípé ó láwọn ọmọ ìyá ibẹ̀ nìyá ló tún máa ń jẹ ọwọ́ mẹ́fà ìdá kan mẹ́fà mẹ́mbà yìí wà fún ìyá tí yóò fún ibi ha àwòdẹ́yìn náà lẹ́yìn àtọ́lẹ̀ tọ́lọ̀ ọba ti sọ yóò ha èyí tọ́lọ̀ ti sọ kalẹ̀ àwòdẹ́yìn àbí gbèsè tó bá jẹ eléyìí mo rí fẹ́ẹ̀ sí ní ẹ̀ka gbogbo ogún níwọ̀nba àlàyé kan síwájú yìí tó bá dìgbà tá a fẹ́ apply ẹ̀ practically nígbà ni wà fún ìyẹ̀ tí ń lò sí ìhà àwòdẹ́yìn lẹ́yìn àtọ́ọ̀lẹ̀ kan tó bá kọ tó bá ní wíìlì kan tó bá gbé kalẹ̀ á yọ wíìlì yẹn fún òun ogún yẹn àwòdẹ́yìn tó bá ní gbèsè tó bá jẹ á yọ kúrò nínú wíìlì yẹn ní tó bá wá kù òun lápìn èyí tó bá kù òun bàbá kan ti rí ayé lẹ̀ fún ìnílá kọ wọn ní ìlú kan sí ìnílá náà ilẹ̀ yẹn tó tó àpáyà a lot of struggles lórí àpáyà rẹ̀ wọ́n ti wá dà wọ́n tó rí yẹn ọlọ́pùpù rí ju bàbá yẹn wọ́n náà fi wá dà àwọn òní ti kọ́ ilé iṣẹ́ láwọn ọmọ orówó nú ẹ̀ mọ́sálásí ilé ọlọ́run àwọn ti kọ́ ilé ọlọ́run ló dùn ó torí bẹ́ẹ̀ wá pàṣẹ jí ìjẹ́ ní àbá débẹ̀ ní yẹn mọ̀kọ́ lọ́run ṣàánú mùsùlùmí ládùúgbò yẹn mọ́sálásí làwọn fi kọ́ wọ́n wá ṣe àsọ̀rọ̀lẹ̀ kalẹ̀ wípé àwọn bẹ́ẹ̀ ti kọ́ tiẹ̀ ní so wọ́n parí dáńtì ẹ̀ dáńtì ọ̀ tí wọ́n fi bẹ́ẹ̀kì yẹn ọlọ́jọba dé bí lọ́wọ́lọ́wọ́ dé wà tó yà ti wà nílẹ̀ lọ́dọ̀ bàbá iye tó yẹ kí àwọn ọmọ tí bàbá fi ilẹ̀ kí wọ́n ṣe ní wípé wọ́n ọkọ̀ yọ owó tí ó parí ọ̀sẹ̀ yẹn tí ó kùn tí ó ṣe wọ́n yọ tán bá ti yọ tán èyí tó bá kù lóògùnlógún ṣùgbọ́n bọ́lọ̀ bá fẹ́ràn òrí yẹn ṣe àwọn kan tó jẹ́ foundation kan lọ́sẹ̀ wàá parí mọ́ṣáláṣí rẹ̀ fún bàbá yẹn tówó tún bẹ ilẹ̀ àwọn ọmọ òṣè ni àwòdẹ́yìn àbọ́kù yìí ní àwọn gbèsè tó jẹ torí àwọn àpapọ̀ ọlọ́mọdé ajẹ́ gbèsè lọ́mú ọlọ́mọdé ajẹ́ gbèsè lọ́mú àmìlò àwọn wọ̀tàrà pẹ̀lú àwọn ọkọ̀ ìdíjí ń dájú orúkọ àti àwọn ń gbogbo àwọn tá a ní gbèsè lọ́rùn ọlọ́ba láìpẹ́ lẹ́ẹ̀dìnà gbogbo ẹni yóò àti tó béèrè lọ́wọ́ wa àti tó béèrè má lọ́sàmọ́sà fún alágbára láti yanjú ẹ̀ torí bẹ́ẹ̀ ni bá kú ẹni rẹ̀ ó mọ ọ̀rọ̀ lókè ni o tó bá tó ń gbèsè èyí tẹ kẹ́mi rẹ̀ ti ti nínú sàárè ọlọ́run yóò sọ ẹ̀mẹ́ yóò sọ ọ̀rọ̀ náà tí ìrìnà ti ń di àwọn èèyàn lówó ìyàwó èèyàn gbọ̀rọ̀ lọ́dún tó létí àìbá àmọ́ àkókò bá ti ẹ̀dá kan ẹ̀mọ́ jẹ́ ẹ̀mọ́ jẹ́ fún un mi ì sinmi láyé kí lè rí ìdùnnú parí ẹni báyìí ojú mo jẹ́ ìlú ìkápẹ́ yìí báyìí kókò yìí báyìí ẹni mi jẹ̀ sísan náà lórí ẹ̀. bẹ́ẹ̀ ní ìyàwó tó dún ní pé òun náà máa sọ fọ́kọ rẹ̀ bí baálé mi ló pè ní bí ṣúgà ló pè ní bí ọ̀nì ló pè ní yóò dábàá fi fira ní ẹni báyìí báyìí oúnjẹ lówó àìbá àmọ́ bẹ́ẹ̀ bá ti gbé tó ń gbé tó lọ́rùn ah, èyí ò sẹ́bọ́ kò ṣe bíníà kò ṣe kúnkúrù kò ṣe jìnnà gbàmọ̀lẹ́bí jẹ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńláńláńlá papọ̀ nìyẹn ọlọ́run sàmúlẹ̀ lórí wọn èyí ò kó ìtàn rẹ̀ àmọ́ kọ́ sí ibi wípé ibi gbèsè yìí àwa náà ti àdìgbò ní gbèsè yorùbá lè lè gbèsè kọ́rùn sọ̀tọ̀ ẹja gbìyànjú ẹlòmínú kún bẹ́ẹ̀ tó ṣe pé ọlọ́run ọba ti láǹfààní kó sọ ìgbò ní gbèsè kàrà tó yìí sọ gbèsè ń gbèsè yóò mọ fún ẹ̀sìn tẹ́sì ni ọ̀rọ̀ tó lágbára ni ọ̀rọ̀ tó lágbára ni ọ̀rọ̀ tó làwọn ní gbèsè so á yọ gbèsè rẹ̀ àkọọ́lẹ̀ tó sọ́ọ́lẹ̀ tó fẹ́ fún nìkan nínú tó ní àbí kí wọ́n sáré ta mọ́ lápòjúmọ̀ yẹn á yọ gbèsè tó jẹ ayọ̀ ètò bá wá mú náà làwọn ẹ̀ àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sójú ẹ̀ ní wọ́n kù آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا àwọn bàbá yín àtàwọn ọmọ yín ẹ̀yìn wọn ló súnmọ́ yín láǹfààní jùlọ nù wọn àwọn òbí méjèèjì àwọn ni wọ́n tẹ̀lé nílẹ̀ ara wọn lè ti jáde wọ́n ṣe wàhálà fún alóyún wọ́n dàbí orí yín kẹ́yìn náà tó dájú ọ̀nà ní ìfẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ láyé àwọn ọmọdé tó wá bí náà rè ìfẹ́ yẹn pọ̀ fọmọ èèyàn ìwọ́n ló wá fún èèyàn láǹfààní ìdíra ìyọnu bàbá àti ọmọ pàápàá jùlọ àwọn ọmọdé tó táwọn ti ń dàgbà tó ti ń lò fún èèyàn ní ọ̀tọ̀ ìdíra ìyọnu ẹ̀rẹ̀ sọ tó bá ti wá níbẹ̀ àtàwọn fàáyé ìbọ̀tá nínú ọ̀lọ́ eléyìí jẹ́ òfin ẹ̀sìn látọ̀dọ̀ ọlọ́run ọba tọ́lọ̀ ṣe ń dájọ́ tó fẹ́ká fún oníkálùkù nínú àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ògùn náà inna Allaha kana aliman hakima dáwọ́dájú ọ̀lọ́ ọba onímọ̀ ni ọba ọ̀dùnkún ni. adúlọ̀ subhanahu wa ta'ala kó sì àlàyé ìmọ̀ tàbá délé káwa náà sọ̀kà fúnra wa tó bá tó ká tún padà síbẹ̀ lọ́la ìdé láti fún àlàyé ṣe lórí ẹ̀ á padà síbẹ̀ tó bá yẹ ká tó wá tẹ̀síwájú sí ẹ̀ tó tún tẹ̀lé tó yá ẹ̀ nípa ọdún ní náà á tẹ̀síwájú ìgbé ta gbọ́dọ̀ sùn sí ní ọlọ́ndàkùn má ṣe ní lójú àti ìgbà lójú àti àmì mọ́tà ìsinmi fújà fún wa lálá ìlà àhìrọ̀lọ́ subhanahu wa bihamdik ashhadu ilaha illa anta astaghfiruka wa atubu ilayk